àwòrán kẹtàlélógún ọmọ ọlọ́run bí ìwé John ewọ ọgbọ̀n kálé méje kó ẹ̀yìn ogójì ó ti họ nínú àwòrán téyì ọ̀hìn rí bí Jésù ó ti ká wá ọ̀nì àyè káàbọ̀ hí ọ̀dọ̀ rẹ̀ gbogbo èdè à ń bẹ̀ ń gbogbo alẹ̀ à ń bẹ̀ ń gbogbo ọ̀nì à ń bẹ̀ ń ìyá wa káàbọ̀ kó ṣe àgbà gbọ́ à ń da ọmọ ọlọ́run àyà ní ìpọ̀nà tẹ́ẹ́rẹ́rẹ́rẹ́ èyí gbé ní kó ọ̀run ọmọ ọlọ́run nàáyà bí ẹbí lílá àáyẹ ń jẹ ẹlẹ́jà àáyẹ ń jẹ àsàrí ọni èsìyé alẹ̀ ká jẹ́ dúdú alẹ̀ ń ṣe hunhun ó yẹn sọ ọkùnrin àgbàlagbà ó yẹn sọ obìnrin àgbàlagbà ó yẹn sọ ọmọdé hàn gbogbo hàn ti pa